wọ́n ní ojúmọ́ ti mọ́ kí gbogbo wa kí ara wa kú oríire ojúmọ́ ọ̀pọ̀ lájọ sùn lánàá ṣùgbọ́n tí wọ́n rí ìmọ́lẹ̀ àlàyé tòní kì í ṣe mímọ̀ ṣe ẹ̀dá ṣùgbọ́n ojú rere àìlẹ́tọ̀ọ́ sí ni lọ́dọ̀ Elédùà gbogbo ojú tó ń wò mí nílé ni mo kí pé ẹ dédé àsìkò yìí àsìkò sànmọ́nì yìí sànmọ́nì tó lọ́ tí ń ni tí ẹ bá wò lọ tí ẹ bá wò bọ̀ ẹ jẹ́ kí a wo ibi tí a bára wa dé láti nǹkan bí oṣù kẹta sígbà tá a wà yìí ẹ gbà pẹ̀lú mi pé sànmọ́nì tó lọ ti rìn ni. ẹ jẹ́ ká pa gbogbo òfin àti ìlànà tí ìjọba fi sílẹ̀ mọ́ o wọ́n ní kí a máa ta kété síra wa wọ́n ní kí a rí i dájú wípé à ń bo imú kí a sì mọ̀ wípé fífọ ọwọ́ ṣe pàtàkì gbogbo òfin yìí hmm, ó mà dá lórí kòró mo ní lágbára lọ́wọ́ ọlọ́run ọba mo ní a ò kòró kò ní bá mi lọ́nà kò sì ní bá yín náà lọ́nà bó bá ń lọ níwájú a ò ní dé bá tó bá sì ń bọ̀ lẹ́yìn bákan náà kò ní lé wa bá láṣẹ Èdùmàrè sí ẹ̀yin olólùfẹ́ mi bí ètò náà ṣe ń tẹ̀síwájú mo fẹ́ fi ojú àlejò mi hàn yín mo sì fẹ́ kí wọ́n kí yín ní ṣókí àlejò mi hmm, ẹ bá mi kí àwọn ará ilé kí ẹ sọ orúkọ yín fún wọn àti ìlú ibi tí ẹ ti jáde. ẹ ṣeun gan atọ́kùn ẹ kúṣẹ́ takuntakun. ẹ ṣe púpọ̀ ẹ̀yin tẹ́ ń wò mí tẹ́ ń gbọ́ wa nílé ẹ̀yin bàbá màmá ẹ̀yin àbúrò ẹ̀yin ẹ̀gbọ́n mo kí yín o a kú ojúmọ́ tòní a dẹ̀ tún kú àròdá òjò hmm. èmi ni ọ̀gbẹ́ni Adéọlá Òní mo wá láti ìlú Ìlọ́fà hmm. ní ìpínlẹ̀ Kwara hmm. àwa ni wọ́n máa ń kì ní ọmọ Ọlọ́fà máa jọ ọmọ abíṣojú ọkọ ìjàkadì lóru Ọ̀fà ìjàkanjàkan tí wọ́n ń jà lọ́fà Òṣojú Ọlálọ́mí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo kí ẹ kú ilé o. <laughs> so ẹ̀yin olólùfẹ́ mi ẹ ti rí i pé ọmọ yorùbá náà la gbé wá sórí ètò lọ́sẹ̀ yìí wọ́n ti kíra wọn wọ́n ti jẹ́ kẹ́ mọ̀ ìpè láti ìlú ọ̀fà ni àwọn ti jẹ jáde so ẹ káàbọ̀ sórí ètò yìí so ohun tí a ó máa yànnàná ẹ̀ lórí ètò lọ́sẹ̀ yìí ìbéèrè kan ni èyí tí mo sì mọ̀ wípé a nílò ojútùú sí mo sì ní ìgbàgbọ́ wípé ẹ ó bá wa fọ́ ọ bí ó ṣe yẹ ìbéèrè náà ni wípé kí ni ìdí tí a fi máa ń rí ìjákulẹ̀ láàrin àwọn ọmọ ìyá tí ìfigagbága fi máa ń yọjú láàrin àwọn ọmọ ìyá bí ó tilẹ̀ jẹ́ wípé ẹ̀jẹ̀ kan náà ni wọ́n. ẹ ṣe olóòtú ẹ lọ́pọ̀ ìgbà tẹ bá wo ọ̀rọ̀ ìfigagbága láàrin àwọn ọmọ ìyá ó jẹ́ ohun tó ti wà láti ìgbà ìjímìjí hmm. yẹn láti ìgbà àwọn baba ńlá wa fún àpẹẹrẹ bóyá nígbà tí àwọn òbí tán bá ń fi ọmọ kan kẹ́kan hmm. tàbí tí wọ́n ń yin àwọn ọmọ kan nítorí dáadáa tí wọ́n ṣe níṣojú àwọn tó kù hmm. yẹn máa mú kí ẹ̀mí owú kó sọlẹ̀ láàárín àwọn ọmọ yẹn wọ́n á bẹ̀ sí jowó ara wọn débi pé tí wọ́n bá tètè kán báyìí ó lè di ohun tó máa dá wàhálà sílẹ̀. Hmm òtítọ́ lè. ṣokùnfà pé kí àwọn ọmọ kankan lọ ṣekú pa ìkejì nítorí náà ọ̀rọ̀ tó gbẹgẹ́ gidi ni ní ọwọ́ àwọn òbí tó yẹ kán fún ní àbójútó. Hmm. ẹ̀yin òbí wọ́n ní ohun tí ó gbẹgẹ́ ni o nígbà tí a bá ń fi ìfẹ́ hàn sí ọmọ kan ju ìkan lọ ẹ jẹ́ kí a ṣọ́ra lọ́pọ̀lọpọ̀ nítorí pé ewu ọjọ́ iwájú ni fún àwọn ọmọdé wọ̀nyí nígbà tá a bá ń rí dájú wípé à ń fi ìfẹ́ hàn gbogbo ohun tí à ń ní gbogbo attention wa orí ọmọ kan ló ń lọ ewu ni fún ọjọ́ iwájú ọmọ náà èyí tí à ń sọ yìí ẹ̀yin òbí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ ni a ti lè rí kọ́ ẹ jẹ́ ká wo ìdílé tó tilẹ̀ jẹ́ wípé bóyá bàbá kan ni à ó tilẹ̀ yan ọmọ kan láàyò ó wá wò pé à ẹ ńgbà tóun wá fẹ́ pín ogún ẹ ó wá pín ogún yẹn bóyá nítorí pé ìfẹ́ tó ní sí ọmọ yẹn ó fún ọmọ yẹn ní ogún tó ju ti àwọn tó kù lọ ṣé ẹ ò mọ̀ wípé ìgbèrè ọ̀tẹ̀ nìyẹn bẹ́ẹ̀ ni wàhálà ti bẹ̀rẹ̀ láti bẹ̀yẹn nìyẹn ọ̀pọ̀lọpọ̀ ìrírí ni a ti rí eléyìí tí mo kàn ti ẹ̀rọ ayán fún yín yìí ìrírí kan ni tó tilẹ̀ ṣẹlẹ̀ sẹ́ni tó súnmọ́ wa jù ọmọ tí ọmọ ìkejì ni wọ́n fún ní ogún tí ó pọ̀ jù nítorí pé wọ́n nítorí ọmọ yẹn ó nífẹ̀ẹ́ àwọn òbí ẹ̀ ó dẹ̀ jọmọ tó láàánú nígbà tó wà ní kékeré nígbà tí bàbá ó ṣe wíìlì wíìlì yẹn favour second born the first born lọ nígbà tá a máa rí lọ tá a máa wá lọ tá a máa wá bọ̀ wọ́n ní nígbà tó máa tọ́ka wíìlì yẹn tán kò ju oṣù méjì lọ lẹ́yìn yẹn ọmọ yẹn gan ò rí kò tẹ́wọ́ gba ogún yẹn kó tó di kó jáde láyé hmm. bẹ́ẹ̀ ni kó tó di kó jáde láyé nígbà tí ẹ̀gbọ́n ẹ̀ kan máa sọ̀rọ̀ wọn ló sọ wípé ah ò ṣe gbé lọ́sì bó wà tán ṣe é ò ṣe gbé wọnú kòtò a ti rí ọ̀pọ̀lọpọ̀ ìrírí lọ́lọ́kan òjọ̀kan tí ó fi hàn wípé kò sí kí òbí má ní ààyò ọmọ ṣùgbọ́n nígbà tí a bá ní ààyò ọmọ a ò gbọ́dọ̀ fi hàn ẹ má jẹ́ ká gbàgbé wípé ọmọ yàtọ̀ sí ọmọ o àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni orí títáyé yàn ó yàtọ̀ sí orí tí Kẹ́hìndé yàn o bẹ́ẹ̀ ni àwọn ọmọ míì wà tó jẹ́ wípé slow learner ni wọ́n tó jẹ́ wípé díẹ̀ díẹ̀ díẹ̀ ni wọ́n máa ń kọ́ ẹ̀kọ́ ọmọ míì sì wà kó tó di wípé ẹ sọ tọ́ báyìí ó ti yé ó ti hàn gbogbo ohun tí ẹ̀ ń sọ àwọn ọmọ míì sì wà tó jẹ́ wípé ọ máa ń fi ìfẹ́ hàn síra wọn bẹ́ẹ̀ ni ọmọ yàtọ̀tọ̀ síra ọmọ míì sì wà tó jẹ́ wípé kì í fẹ́ rí àwọn àbúrò rẹ̀ sójú tàbí kó rí àwọn ẹ̀gbọ́n ẹ̀ sójú ní ti kíkanra tí ọmọ bá ń kanra ọwọ́ òbí náà ló wà o àti jẹ́ kí a mọ̀ wípé àwọn ọmọ ò dọ́gba ṣùgbọ́n ọ̀nà tí a lè gbé gbà láti rí dájú pé àwọn ọmọ yìí yọ̀ wọ́n yọrantí ní ọjọ́ iwájú ọwọ́ wa ló wà gẹ́gẹ́ bí òbí gẹ́gẹ́ bí òbí aláṣeyọrí mo dẹ̀ gbà ládùúrà wípé ní ọjọ́ ìkẹyìn mo ní wọn ò ní fi wá ṣe àwátì àwa náà la ó jẹ wọn mọ láṣẹ Ìdùmarè mo ní a sì máa jẹ wọn mọ a sì máa mú mi ọmọ kẹlẹ́dàá wa kó máa gbọ́ o àá jẹ wọn mọ àwòṣàn ọmọ kẹlẹ́dà wa kó máa gbọ́ o àjẹun ọmọ wọn lágbára lọ́wọ́ ọlọ́run ọba mi òkè gbogbo wa pátápátá la máa jẹun ọmọ gbogbo wa pátápátá ní ìṣe ọmọ á ṣe ojú rẹ̀ mo ní nígbà tí wọ́n bá ń ṣe nǹkan. tó jẹ́ ọba òkè gan-an bó ṣe ń bá wa náà wí nìyẹn hmm. torí ọlọ́run àkọ́kọ́ sọ fún ẹ pé òkè n tóun ní kò má ṣe ìdí ìdí tóun fi ní kò má ṣe é tó bá ṣe òun tó máa yọrí sí ni torí náà nígbà tí àwọn òbí bá fẹ́ fún àwọn ọmọ nígbà wí jẹ́ kí wọn gbọ́dọ̀ máa jẹ́ kí wọ́n mú wọn bínú kàkà bẹ́ẹ̀ wọ́n gbọ́dọ̀ jẹ́ kí wọ́n rí i pé ah mo ní ìfẹ́ o ṣùgbọ́n ohun tó ṣe yìí káàtó tó fà á tí mo fi fẹ́ fún ẹ ní ìbáwí ìbáwí kíbáwí tabadẹ̀ máa fún àwọn ọmọ wa kò gbọ́dọ̀ jẹ́ èyí tó máa kó tìjú bá wọn kò gbọ́dọ̀ jẹ́ ìbáwí tá máa fún ọmọ débi pé a máa gbọ́ wọn lọ́tọ̀ hospital níjọ́ kejì tàbí hmm. wọ́n máa jọra fún ọmọ ìyẹn ti mú nǹkan mí dání ṣùgbọ́n a fẹ́ rí ìdí tá fi bá wọn wí so that wọn ò tún ní lè ṣe bẹ́ẹ̀ mọ́ ní àsìkò mi. ń bọ̀ gẹ́gẹ́ bí ojú ìwòye tèmi èmi ń wò wípé tó bá jẹ́ pé ọmọ kan tó bá tẹ̀sán pọ̀ mọ́ yìí ti bàlágà bóyá bí ọmọ fourteen fifteen years tó bá ṣe ẹ̀ṣẹ̀ tí ó kù díẹ̀ káàtó tó dẹ̀ yẹ pé ọmọ tó pọwọ́lé lọ bí thirteen or twelve years tó ṣeé ṣe kóun náà tó wíwí wà bẹ́ẹ̀ tá a bá bá irú ọmọ bẹ́ẹ̀ yẹn wí lójú àbúrò ẹ̀ ṣó burú ni. ẹ kò burú torí yẹn ò ṣe gbangba àbúrò náà lè kọ́ ẹ̀kọ́ lára irú ìgbàwẹ̀ tẹ́ bá fún ẹ̀gbọ́n bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni pé òun náà gbọ́dọ̀ mọ́mí àwọn tàbí dájà àwọn fẹ́ irú nǹkan báyìí so ìdí tán fi bá ẹ̀gbọ́n òun wí nì ṣùgbọ́n ti gbangba tó máa kó tìjú bá àwọn ọmọ yẹn ìyẹn ni àgbọ̀dọ̀ ṣe lagbọ́dọ̀ tàpá sí lagbọ́dọ̀ yẹra fún. tó ẹ̀yin òbí mo mọ̀ wípé ẹ̀ ń gbọ́ nísìnyí wọ́n ní ìbáwí wọ́n ní kò dàbí ohun ayọ̀ nísinsìnyí ṣùgbọ́n tó bá di ẹ̀yìn ọ̀rẹ́ yìí kọ́ aṣọ èso àlàáfíà tó ẹ jẹ́ kí a wò ọ̀pọ̀lọpọ̀ ìbáwí ló wà lóòótọ́ àwọn mìíràn ń lo ẹgba àwọn mìíràn ń lo àwọn punishment pé bóyá kó gbé òkúta dání bóyá kó dọ̀bálẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyíkéyìí tí ìbá jẹ́ ẹ jẹ́ kí a ṣe é ní ìwọ̀ntún ìwọ̀nsì tígbà tá a bá dẹ̀ ń bá ọmọ wí lẹ́yìn tó bá ti serve punishment tán ẹ jẹ́ kí a ní àǹfààní láti pè é kí a tún ojú ìwòye ẹ̀ ṣe ẹ jẹ́ kí ó mọ kí ni ìdí tí a fi bá òun wí lórí ẹ̀ṣẹ̀ tí òun ṣẹ̀ àwọn àǹfààní wo ló wà nínú ìbáwí bẹ́ẹ̀ ni àwọn àǹfààní púpọ̀ ló wà nínú ìbáwí nítorí pé tí a bá bá ọmọ wí á tún jẹ́ kí ọmọ yẹn sọ ìrántí nígbà tó bá fẹ́ gbérù gbèsè yẹn nígbà míì pé à mo mà jẹ gba síre eléyìí tí mo ṣe níjọ́ báyìí báyìí báyìí o mi mà tún gbọ́dọ̀ gbé irú ìgbésẹ̀ báyìí mọ́ tó ẹ̀yin òbí àǹfààní wà púpọ̀ fún wa láti ṣí àwọn ọmọ wa létí ọ̀pọ̀ ìgbà náà kan ni a lè máa lo ẹgba gbìgbìgbìgbì nígbà tí wọn ò kì í ṣe ewúrẹ́ nígbà míì wà tá a bá pe ọmọ mi ọmọ mi wà ọmọ ojú ni ọmọ ọ̀rọ̀ ni ẹlòmíì nígbà tí ẹ bá pè é tí ẹ bá ba sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni á gbọ́ sí yín lẹ́nu ẹ bá ń sọ ọ́ léraléra tí ẹ̀ ń tẹnu mọ́ léraléra wọ́n á gbọ́ wọ́n á sì gbọ́ ohun tí à ń wí ní ọjọ́ kan èmi náà sì mọ̀ wípé láìpẹ́ láì jìnnà gbogbo àwọn ọmọ wọ̀nyí tí wọ́n ń wá ròkè yìí wọ́n á gbọ́ sí wa lẹ́nu ọlọ́run á sì kù sí wọn nínú láṣẹ ìdùmàrè ẹ jẹ́ ká wá lọ ní kọ́mọ́nkóbó kí a lọ wo àwọn ojúṣe wo ni àwọn òbí ní gẹ́gẹ́ bí òbí lórí àwọn ọmọ wa ọ̀pọ̀lọpọ̀ ojúṣe ló wà o gẹ́gẹ́ bí òbí bẹ́ẹ̀ ni nígbà tí àwọn bá ti ń wọ bíi ọmọ ọdún méjìlá ọmọ ọdún mẹ́tàlá ọ̀pọ̀lọpọ̀ àyè la ní láti fún àwọn ọmọdé wọ̀nyí láti máa bá wa dọ̀rẹ́ ẹ jẹ́ ká sọ àwọn ọmọ wa di ọ̀rẹ́ wa ojúṣe àkọ́kọ́ ni wípé ká open up mind wa fún àwọn ọmọ ojúṣe àkọ́kọ́ nìyẹn ẹ jẹ́ ká ṣípayá ọkàn wa fún àwọn ọmọ wa kí àwọn ọmọ wa náà lè ṣípayá ọkàn wọn fún wa tó bá ti ń di wípé àwọn ọmọ wa ò lè bá wa sọ̀rọ̀ wọn ò lè kojú wa ewu púpọ̀ wà níbẹ̀ tó bá ti ń di pé àwọn ọmọdé ń lọ síta láti lọ gba ìbá láti lọ gba ìmọ̀ràn wọlé ewu púpọ̀ wà níbẹ̀ ìdí nìyí tí àwọn òbí gbọ́dọ̀ jẹ́ wípé a sọ ara wa di ọ̀rẹ́ àwọn ọmọ àbí bẹ́ẹ̀ kọ́ tá a bá sọ ara wa di ọ̀rẹ́ àwọn ọmọ wa á ṣeé ṣe fún àwọn ọmọ wọ̀nyí láti lè sọ ohun tí ó jẹ́ ẹ̀dùn ọkàn wọn wọn á sọ síta nígbà tá a bá ń ṣípayá ọkàn wọn tí à ń bá wọn ṣeré bóyá àsìkò ráńpẹ́ kan wà á lè jùjọ gbá eré àjọṣeré papọ̀ níbi tá a ti jọ ń ṣeré papọ̀ yìí tí a bá wọlé padà a jọ sọ̀rọ̀ pọ̀ níbẹ̀ ni a ti máa mọ ohun tí ó wà ní ọkàn àwọn ọmọ wa